pé a ò gbọ́dọ̀ ti torí ẹrú pọmọlúwàbí ṣùgbọ́n o a ní pé torí pọ́ba àjẹrú wọn ò wá ní sanwó ìtara pípa tí wọ́n pa. àwọn olùmọ̀ọ́ kú fún ẹ̀mẹ́jì iṣẹ́ ẹrú yẹn ṣé díyà rẹ̀ ni wọ́n san ni nítorí pé èèyàn ni àbí yíyan rẹ̀ ni wọ́n san nítorí pé bí ẹranko ni. tẹ̀bá ni díyà ni wọ́n san ajẹ́pọ̀jú èèyàn lẹ́ fi wò. tẹ̀bá sọ pé iye rẹ̀ ni wọ́n san ajẹ́pẹ́ bí wọ́n ti ṣe máa rà bí wọ́n ti ṣe máa tà lẹ́ fi wò. torí ẹlẹ́yìn nínú usul al-fiqh qiyas al-shabah máa fi ṣe ìdájọ́ láàrin yẹn. èsì lọ́jọ́ jù ni abẹ́ ẹranko lọ́jọ́jù tó bá fi hàn lọ́jọ́jù kí ló gbà díyà tó bá fi ẹranko lọ́jọ́jù kí ló gbà iye rẹ̀ bí wọ́n ti ṣe máa ń ṣàpèjúwe ẹrú nù ẹrú tá à ń sìn sọ̀rọ̀ níbí kìí ṣe irú àwọn baba ńlá àwọn ọmọ áfíríkà tí wọ́n kó lọ sí amẹ́ríkà tí wọ́n lọ fi wọ́n roko òrèké tí wọ́n fi kọ́ wọ́n fi wọ́n kọ́ àwọn ilé gíga gíga tó ń bẹ lamẹ́ríkà nítorí pé àwọn bá ti kọ́kọ́ lajú ṣáájú wa wọ́n sì lágbára jù wá lọ wọ́n á kó àwọn baba ńlá wa lẹ́rú yìí ṣe nítorí pé wọ́n bá lẹ́tọ̀ọ́ sí fún ọjẹ́rú àmọ́ nítorí pé àwọn fọwọ́ ọlá wọ́n fi gbá wọn lójú iná fi kó wọn lẹ́rú ẹrú lábẹ́ òfin ṣẹ̀ríà ni òun náà ni ẹni tí àjùzọ̀ lùfúnmi yẹ kó mọ̀bìlì ìnsán. Sababu olùkọ́ tí máa ń bẹ lára rẹ̀ ni wọ́n ń pè lẹ́rú ẹni tó ti pé òfin lọ́sọ̀dọ̀lẹ̀ òfin lọ́sọ̀dọ̀lẹ̀ nítorí kọ́ba àjẹ́ kékeré àsìkò tá a jẹ àwọn èèyàn rẹ̀ lógun lọ́lọ́run ni kò kó sí wa lọ́wọ́ gbogbo àwọn ẹni tó bọ́ sí wa lọ́wọ́ lásìkò tá a jẹ àwọn èèyàn wọn lógun tọ́ba wo lórí àwa mùsùlùmí ó lè pé kí wọ́n pa gbogbo wọn òfin tí wọ́n tẹ̀yìn ẹ̀sẹ̀ lẹ̀ tó bá sì wò ó ó lè pé wọ́n tú wọn lẹ̀ láì gba nǹkan kan rọ́pò wọn tó bá sì wò ó ó lè ní kí wọ́n fi nǹkan kan sì rà padà fúnra wọn tó bá sì wò ó ó lè fi wọ́n ṣe pàṣípààrọ̀ pẹ̀lú ẹni táwọn kèfèrí náà bá ti mú lẹ́rú fún un tó sì wò ó lórí tiwa ó lè kó sọ gbogbo wọn dẹrú ẹlẹ́ẹ̀karùn-ún tó bá ó lè fi kí wọ́n máa gbé abẹ́ ibi tí ìkápá wa wà ṣùgbọ́n pẹ̀lú sísan owó tẹ́ran oṣooṣù owó tẹ́ran ọdọọdún tó gbogbo eléyìí kò sí ètò lórí ṣe tí ò ṣe dà. torí ẹ̀ àwọn ẹja amúlẹ́rùgùn yẹn lásìkò tó gun ń àwọn tó lórí wa bá lòun sọ wọ́n dẹrú wọ́n máa bẹ lábẹ́ pé wọ́n jẹ́rú fún wa àwa lè rà wọ́n a sì lè tà wọ́n tọ́ka nínú wọn bá bọ́ sí ọ lọ́wọ́. ẹrú náà ni ọmọ abẹ kódà kò bá gba islam ó ti gba islam lẹ́yìn tí wọ́n ti rà á tán ẹrú náà ni wọ́n náà tó lè tún tà ṣùgbọ́n látàrí dáadáa dáadáa ìwà àrídẹ́ máa hù sí wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tààrà rẹ̀ di mùsùlùmí tí wọ́n bá di mùsùlùmí ìsìláàmù ń fẹ́ kẹ́ ẹ̀ ṣàánú wọn kẹ́ ẹ̀ tú wọn lẹ̀ oríṣiríṣi nǹkan ìsìláàmù sì mú wa. tó ṣe oje pé tó ṣe pé ọjọ́ ìtaràn ọjọ́ ìtaràn fáwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe é pé bíbọ́kùn lọ́rùn ẹrú ìní ìtaràn wọn bí àpèjúwe ní ìsinyìí báyìí ẹni tó bá fi lé lọ́sọ fún ìyàwó rẹ̀ tó ní ní ìsìn ọlọ́dọ̀ mi ó ti dà gẹ́gẹ́ bí ẹ̀yìn ìyá òun ìyẹn fẹ́ sọ obìnrin dè fúnra rẹ̀ ọwọ́ aṣọ fún pé tó ń bá tó lè gbórí rẹ̀ ní ìsìn bígbà tó ń kú yẹ̀ Agbe eléyìí tá à ń pè ní kíni ọ̀gbẹ́ tí ti ṣe bí obìnrin bí wọ̀ nínú tí òfin ṣètàn tọ́nà ọba sọ náà alukur'an ọ̀nà ni tahriru raqaba kọ́ bọ́kùn lọ́rọ̀ ẹ̀rú ń nù bẹ́ẹ̀ náà ni ẹni tó bá pẹ̀lú nínú nǹkan tó fi ọ̀nà ni kọ́ bọ́kùn lọ́rùn ẹrú tí o bá lè bọ́kùn lọ́rùn ẹrú fọ́sù yá mùsùlùmí ní mutatabi'aini tawbatan min Allah kọ́gbà oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tẹ́lẹ̀ jẹ́ oúnjẹ fi ronú pé lọ gbogbo orí eléyìí nínú ọ̀nà tẹ́sí Islam là kalẹ̀ fún wa táàbì máa ẹrú kù àmọ́ sẹ́rú ẹrú ń bẹ nítorí pé jihadi ń bẹ lọ́la máa ní kí jihadi ọ̀sẹ̀lẹ̀ lọ́la ní sàn tẹ́ ẹ bá kú lójú ogun ẹ lè sọ wọ́n dẹrú ọ̀rọ̀ pé United Nations kan àgbáríjọ ayé ti ṣòfin kí n láfẹ́ fi sí ọlọ́run ṣòfin àgbáríjọ ayé kan sọ̀dọ̀ ti orí ẹ̀ tó a lè pa tọ́lọ́run rẹ kò lè parí láéláé nínú àwọn nǹkan tẹ́sí Islam tó tún ní látara rẹ̀ ẹlẹ́bọ́kùn lọ́rọ̀ ẹrú olóyìn kéèyàn ọba búra kó nǹkan báyìí àbí kó búra kó òun ní ṣe nǹkan báyìí kó wá ṣe ntólóhùn ní ṣe àbí bá ṣe bẹ́ẹ̀ yóò ọba láti ṣe tá a bá búra tá a mú ìlérí wá òun náà ni ẹni tí ọmọ ẹ̀rọ tọ́jú arúgbó akọlù ìyàwó rẹ̀ lọ́sàn-án Ramadan tọ́ba alájọṣepọ̀ pàtàkùnrin yẹn bá nàbí sallallahu alaihi wasallam tó ní báyìí báyìí báyìí lọ́sẹ̀lẹ̀ mo ti parun mo sì kó parun bẹ́ẹ̀ lómi o kí ló dé ó nítorí pé mi lọ́sàn-án wọ́n sọ lẹ́rú tọ́ lọ́rùn rẹ̀ ó ní bá yẹ lọ́rùn yìí ohun ọ̀lọ́rùn kan tó ọ̀dà kò burú ṣé o lè wá gba oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ó ní àtúntò kan gan lọ́gàgàrà mi tí mo tún fi lọ́ọ́ kọlu ìyàwó lọ́sàn-án àwẹ̀ ìwé oníṣẹ́ àgbọ̀ oṣù méjì ń tẹ̀léńtẹ̀lé ètò ní kíkọ́ bá jẹ́ aláàárín gbogbo ètò ti gbà sáájú ó ti dànù. ó lóun ní lè ṣe ọ̀dà tó lè bọ́ tó lè bọ́ ọgọ́ta aláìní ó ní ṣé ẹnìkan sì ń bẹ mẹ́dínà tó tún yẹ aláìníjó lọ <laughs> so báyìí lọkùnrin ìjókòó títí wọ́n fi gbé ẹ̀bùn dẹbínú wa bá anabi sallallahu alaihi wasallam anabi wa wọn èyí tó lè fi bọ́ ọgọ́ta aláìní fún wọn á ní kó lọ pín fún àwọn aláìní lọ àní mo sọ pé láti òru sí ìbú Màdínà yìí kò sẹ́nìkan tó sì ń bá wọn aráalé rẹ̀ jà àtòhun bíi tèmi ẹ̀rí wa pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀dọ́ máa gbé lọ máa gbé lọ ẹlọ jẹ́ lé subhanallah ó taarọ̀ ọ̀nà tó dá ó tún jèrè oúnjẹ náà làwọn sọ pé bẹ́ẹ̀ ni dárú ẹ̀ kò sáyé ewé lẹ́yìn o pé ẹ̀yìn á gbé fún ọ pé kò lọ bọ́ gbé pé kí ni tẹ̀lé jẹ́ ọ̀rọ̀ nípa ẹrú àti pé ẹrú ń bẹ láéláé ṣùgbọ́n ẹrú ti Islam kì í ṣe ẹrú mọ lágbára ọ lọ ẹrú yẹn jẹ abẹ̀dẹ̀ ẹ ti rí jihad àwọn ẹni wá mú láàyè wọn má nǹkan ẹ lérè ogun ńlọ lórí kankan nínú márùn nínú nǹkan márùn wọn di kéne wọn dẹrú ẹ mọ̀ pé lédè Yorùbá ọkọ̀ wọn mú àti àti sọ wọn dẹrú automatic hàn ah, ah, nínú ẹ̀sìn Islam wọ́n kó wọn lójú ogun kó tó wá dẹrú ó dìgbà tó lórí wa bá ní ẹ má pa wọn ẹ sọ wọn dẹrú ni. èyí wá rẹrú ẹ sì máa pé ẹrú nígbà tó ti jówó ntó mú ọ rà ló wò pé sẹ́ ń bẹ lára rẹ̀ tó fi rà. èèyàn lè rẹrú pé àwọn abó ń sọlé ẹrù ẹni tó gírì wò tó ṣe é pé yóò lè máa jókòó sẹ́nu lẹ̀kùn èyàn lè sì lè fẹ́ rẹrú torí pé wọn bá yàn kọ̀wé èyí tó bá mọ̀wé bọ lọ́wà lọ́ra àwọn olùmọ̀ràn sọ yìí pé tí àlékún bá ń bẹ lára ẹrú yàtọ̀ sí kó díyàn àlékún kó nímà àlékún kó lóye àlékún kó lágbára àlékún kó gbọ́n bẹ́ẹ̀ ni owó rẹ̀ ó ti ṣe kí ni bẹ́ẹ̀ lówó rẹ̀ ó ti wọ́n sí. ìwọ́ wá rẹrú lọ́dọ̀ ẹnìkan àbí nǹkan míì ló ti rà ilé lọ rà mọ́tò lọ rà fọwọ́jẹ́rẹ́ bí ní àyíbẹ́ni ọwọ́ á bá àlébù lára rẹ̀ ìgbà tó tẹrú yẹn fún ẹ wọn ò sọ pé wọ́n tẹ lọ́dà ara ìyàtọ̀ tó wà láàrin èèyàn àti ẹrú nù akramakumullah tó bá lọ síbi tí wọ́n ti tẹran báyà ní kára àbí tí wọ́n ti tẹran àṣọ. ó rọrùn fún ẹ láti wo ẹran tí wọ́n lọ́dà àbí wọ́n tẹ́ lọ́dà ṣùgbọ́n tí bá rẹ rúkùnrin ó lè béèrè pé tí tẹ́ lọ́dà àbí wọ́n tẹ́ lọ́dà ó sì lè má béèrè àmọ́ pọ̀ abọ́sùkù tó ń di ẹ̀mọ́ fẹ́ wò á ara ìyàtọ̀ tó wà láàrin nù bó tilẹ̀ jẹ́ ni àti abọ́sùkù tó ń di lọ́wọ́ ara kan ti tẹ̀ lọ́dà kí ni wọ́n bẹ́ẹ̀ fi ṣe tẹ́lẹ̀ náà kí ni wọ́n bẹ́ẹ̀ fi ṣe wọ́n tẹ̀ lọ́dà àwọn ọ̀tẹ̀ lọ́dà kí ni wọ́n bẹ́ẹ̀ fi ṣe wọ́n á ní àlébù ni wọ́n ò sì fẹ́ bẹ́ẹ̀. ẹrú yẹn ọba pé ẹyin ju ẹ méjì tọ́ba yà yọ yà tọ́ba padì yọ padì ṣùgbọ́n kan ní ríran kò ríran àlébù ni ọba pé ẹrú yẹn ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀kan nínú méjèèjì ó ti kú kìí ṣiṣẹ́ àléébù ni wọ́n gbé pamọ́ sí ọ. bẹ́ẹ̀ náà ni mọ́tò àsìkò tó ra mọ́tò yìí sí wọn ò sọ fún ẹ wípé mọ́tò yìí o wípé fáńbẹ̀lì rẹ̀ kò sí mẹ́ ṣùgbọ́n wíwà tí bá ti rí lágbára wọ́n á ti kíkì mọ́tò ó ń dáhùn títí tó fi rẹ bátìrì àsìkò tó rẹ bátìrì làṣírí tó tú pé fáńbẹ́ẹ̀lì sí ń kọ́ àti òsì ń bẹ̀ sẹ́yìn tí mọ̀ pé ní nàìjà àsìkò tó bá dá mọ́tò ń padà kí lẹ́ni tó ra lọ́dọ̀ rẹ̀ ó wì ah, ọwọ́ ló ti já ọ ọwọ́ yín ló ti já jíjá tó já ló kó bá bátìrì fẹ́ràn pé àwọn èèyàn wọ́n wọ́n pàfẹ́tì pípọ̀ nàìjíríà ń bì nípa ká lu agbárí so ọwọ́ àmọ̀ sí ọ pálíbù ń bẹ lára ń tọ́ra yẹn. afanifalahu aniya bísẹ ìwọ tọ́ra tọ́ba wù bímú. pálíbù ti ń lára rẹ o lè bímú kọ ọgbà kámú. ojú kan ní ríran láàrẹ ẹrú ojú kejì ríran kò burú kò pé ọmọ ti sẹ́ ọfẹ́ fi fanbel kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ náà mọ́tò pé wíìkì. tó bá wù ẹ́ di mọ́tò mú mọ́wùlẹ̀ lọ bá ẹni tó rà lọ́dọ̀ rẹ̀ kọ́ gba kámú kó ṣe sùúrù kọ́ fọwọ́ wọnú. wàlẹ́ aṣẹ́yí alẹ́ ó sì ní gbà kankan lọ́dọ̀ ẹnìkan tó ti gbà kó dì mú ó ní gbà kankan lọ́dọ̀ ẹnìkan. ilé tó rà ọba yìí wọ́n fa omi síbẹ̀ ṣùgbọ́n ẹnu ìgboro la nínú ilé àwọn fi gbogbo egboro bíi mẹ́ẹ̀ẹ́dógún ìní ìgbìmọ̀ tó mójútó àǹfààrà àlùlómi mo ti ká lọ ńgbà tẹ̀ sanwó mi wọ́n sì sọ fún ẹ ìpele tó ọ̀rọ̀ àánú ọwọ́ ni omi ń kọ́ iná àgbégílé sí wà lẹ́rìí òun wọ́n sọ fún mi wà wọ́n sọ fún mi ò sí. àsìkò tí wọ́n wá sí omi gbogbo ará àdúgbò ń pọn mi omi ọ̀wá ẹ wá tírèsì àwọn egboro yẹn lọ ẹ wá lọ bá ibi tí wọ́n ti ká egboro lẹ̀ àlébù ní lára lè tọ́wá padà lọ́ba bàbá tó ta lé fún ẹ tọ́ba wẹ̀ ò lè padà tọ́ba wẹ̀ ò lè má padà nítorí pé wọ́n ti jogún lé ilé tó jogún kọjá egboro mẹ́ẹ̀ẹ́dógún ọgọ́rùn-ún egboro tó rà ọlọ́wọ́ bọ̀ láti rí kọ́ rà tọ́ba sì fẹ́ o lè padà sọ́dọ̀ rẹ̀ kọ́ sọ fún yín pé ìrànlá má ẹ bá ń gbóhùn ìrànmá ẹ bá mọ́wọ́ mi tó bá sì wẹ̀ ẹ́